عباد الله وقد صح عن رسول الله صلى الله عليه وسلم فيما خرج من بخار ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام والحديث متفق عليه عباد الله إذا كان هذه المقولة من صاحب النبوة ومن صاحب الشريعة هل تناول كلام هذا الزيادة التي جاءت بعده من توسعة أمير المؤمنين مبل الخطاب ومن توسعة عثمان ابن عفان رضي الله تعالى عنهم أجمعين ومن توسعة الملوك بعد هؤلاء لمسجد النبوي الشريف هل المضاعفة بهذه الأجور والحسرات هل تتناول ما دخل المسجد النبوي من من الزيادة كل هذه الأمور ستتناولها وستدور حولها هذه الخطبة عباد الله وقد تقر في ديننا أن الله سبحانه وتعالى جعل بيوته أي المساجد مواضع عبادة للرجال هل دخل النساء في هذا الأمر قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالقدو والآصال من يسبح له رجال ومن هنا اختلف أهل العلم في هذا المفهوم هل هو مفهوم لقب هو مفهوم الصفة والذي تقر عندنا في الأصول أن مفهوم اللقب لا يحتج به فإن كان ذلك كذلك ماذا بين صلى الله عليه وسلم حول هذه الآية وما الذي ورد في هذه الآية من تفسير من صائب النبوة وقال فرما بعض السلام المسلمين أترى لكل كراءة جرفان النبي صلى الله عليه وسلم لأن ترى بنات ما جاك يفهم بوا الله سبحانه وتعالى سلكون كان نبي بني سلكون لاري أتى لا صحابة لاري كي أوانا فلا توقع فلوان النبي صلى الله عليه وسلم نجوا نقول دي الكيامة ẹ̀yọ́ mọ̀ ìyànú ẹ̀sìn mo ń fi àṣìkò yìí rárá mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán ẹ̀ létí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ìbẹ̀rù yìí òun náà ló fi bá wọn tó lọ ṣáájú wa sọ̀rọ̀ òun náà ní fi ń bá wa náà sọ̀rọ̀ tí sì ń pa á láṣẹ rẹ̀ láàmì ọ̀nà nínú alukur'an alkarim wípé ẹ páyé òun ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo tasarufat tẹ́dọ̀ ọba máa ṣe abẹ́ ẹ̀ páyé ọlọ́run ọba yìí náà ní ó jẹ́ ní tí ó máa rẹ̀ àwọn tó sọ̀rọ̀ ń bẹ̀ lọ́hùn àtẹ̀mí àtẹ̀yìn ìpáyà tòótọ́ sí kọjọ́ kó fi ta wá lọ́rẹ kọ̀ọ̀kan ẹnu kọ̀ọ̀kan wá níbi ìpáyà ọlọ́hùn kọ́dà kún kó jẹ́ ọ̀dà àjú gbangba wa lọ. ẹ̀rìn àlẹ́ ẹ̀sìn láti bí kútùbà bíi mẹ́ta sẹ́yìn ó ní ọ láti ń kọ lẹ́tà fún àmà ìyá wa tí wọ́n ń lọ sí Saudiya akọ́lẹ́tà fún wa torí a clear rẹ̀ gédégédé tó sì yé wa wípé baabarimi àbárí mi àrítàn tó súnmọ́ wa wípé ká máa yànyàn tí ó lọ kìí ṣe slọ́ọ̀tì gómìnà gómìnà ọlọ́run níjẹ́ wọ́n sì kò níjẹ́ wọ́n ru ẹrù ẹlẹ́rù níjọba ìkìámà wọ́n wá fàtìyàn lọ slọ́ọ̀tì àwọn àfáà ni o abẹ́ ntọ́ba jẹ́ ìmáàmù òlu abẹ́ rẹ̀ yìí wà a sì kílíà rẹ̀ pé wọ́n máa kó wọn lọ kẹ́ẹ̀sì di ọjẹ́ tv program life wara lọ́rọ̀ wò báyìí kẹ́mi òbí ẹ̀ ń béèrè mẹ́wàá tí wọ́n bá dá mẹ́wàá kíjọba òfin mi ẹ̀wọ̀n irú ẹ̀wọ̀n wo ẹ̀wọ̀n gbére àkíyà ilé nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹnìkan ò jùlọ hmm, ẹnìkan ò jùlọ Allah subhanahu wa ta'ala tí bá ti ń pa àṣẹ ibi ọba fi ọ̀rọ̀ sí ọwọ́ alẹ́ máa sọ́fẹ́ ju ọ̀rọ̀ wípé ẹmọ ìfẹ́ kí wọ́n sì mí gbọ́nà ló jẹ́ kí n wulẹ̀ wá sọ pé ẹ̀yìn tọ́lọ̀ sọ pé kó orí bẹ̀ kò rí bẹ́ẹ̀ mà láà àwọn ń fọn lẹ́tà díẹ̀díẹ̀ tó fi di pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jọba lọ wọ́n ti lọ tán àdíẹ̀ báyìí ló musiba tó bá Ọ̀yọ́ state lọ́dún yìí ọlọ́mọdé òkú rẹ̀ wájú fún wa mọ́ bá ń tẹ̀wà torí first batch ni wọ́n ti mú obìnrin tó gbé kokéènì ẹ̀yìn ẹ̀yìn ìdílé yìí ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àti ń ṣẹlẹ̀ ń lù àtọ́lọ́gbà níbi ibi báyìí a máa sọ pẹ̀lẹ́ rì ṣùgbọ́n ó ti sábà yìí sì ń bẹnu sàn dí ìyàwó wa lọ wọ́n mú ohun kí ó dùn sí ìyá ọmọ rẹ̀ mọ́ torí ti ń bá nǹkan tó sáyìn irú èlé ìlú èlú èlé ìṣèbí tá a máa kó òkú wọ kèésì ìsáàkọ́ kèésì àkè kèésì àkàtà kèésì àkẹrin ọjọ́ kan tó lóhun ọjọ́ kan tó lóhun wà kọ́fà àtọ́jọ́ tó lè bó ṣe yọ à ń sọ̀rọ̀ ìbọ̀ àwọn tá a bá ní àparí ẹ̀ báhùn àwọn tá a fẹ́ lọ náà pọ̀ bùkátà kẹsíkejì lọ́dọ̀ pọ̀lọpọ̀ dúró ẹ̀rọ mi ń bẹ tí pé lọ àti lọ ń bẹ ṣùgbọ́n ti lọ rí mi tó dàdúró àwa rí pé àwọn tí wọ́n máa lọ pẹ̀lú international àwọn ti alábọ́dé pé àwọn náà wò pé à níta àbálẹ̀ bùjẹ́ mẹ́ka bùjẹ́ àwọn máa gbéra wọ bíi thirteen fourteen oṣù náà wọn náà ti lọ díẹ̀ díẹ̀ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn náà wọn calculate ẹ̀ ala kulli hal àwa afẹ́ kí a stop díẹ̀ ní kútùbàtà ń bábọ̀ yẹn lẹ́yìn ti tèlé torí pé júmọ̀ àbí méjì náà ni a fẹ́ rí tí bàbá yìí rí mẹ́ta tá a fi sí léyà káwá bẹ̀rẹ̀ àwọn àkàmù léyà ṣùgbọ́n tá à ń bá bọ̀ yìí tá a bá wá fi gómìn kan inshallah rahman á parí lẹ́yìn ọdún inshallah rahman níbo la dé a sọ àwọn àpẹẹlẹ tí Allah subhanahu wa ta'ala tó fún masalasi Makkah yẹn tá à ń pè ní al Haram masalasi ọwọ ọwọ ni a sọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ lórí rẹ̀ bákan náà àwọn abọ́sọ̀rọ̀ masalasi Annabi sallallahu alayhi wa sallam a sì di oyé wọn wípé ní ẹnì tó tó bá lọ ọbẹ̀ yẹn káàfà wọn lọ rè gbé tí ààrẹ wá tí fi ń sọ pé ń bá ti wọnú kàbá kò sí tó lè máa ṣe mọ́láyé ó ti dọ̀rẹ́ ọlọ́run bí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún pẹ́sẹ́ǹtì wọ́n fẹ́ bá ti ẹ̀jẹ̀ ni tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún gómìnà wọ́n fẹ́ kó bá ni ẹni ìbéyàn sí yóò káńkà tó nítorí pé àbúláàbí wọn ò lè kẹ́yìn ìgbà tó wọnú kàbá ìmọ̀ ló sọ̀rọ̀ ẹ̀ka àbújálì náà gba ìsẹ́sẹ̀lẹ́sì sẹ́rú bí tẹ́wọ̀ yìí <laughs> bẹ́ẹ̀ jalè jù ẹ̀ lọ ẹ ti bọ́ mbẹ́ ẹ kíyèsí wà fàtìbà ń wíwà wọn nínú ẹ̀ ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀ mú tí ń da ìgboro ooru ni nínú ẹni ti ń ba nǹkan jẹ́ lọ́wọ́ kí lè bẹ́ẹ̀ fún náà tí ó fi wá sọ pé òun náà fún ìwé fírídọ́ọ̀mù níbi ìyọ náà àtàwọn àtẹ̀yìn ọlọ́run ìjájọ jìyà rẹ o à ń bẹ̀ kọjọ jáde kó jẹ́ atọ́sọ́rí ìyọ̀nù rẹ̀ tẹ́yìn mọ́sásẹ́ nípa àpẹẹlẹ rẹ̀ níjẹ̀ ẹ̀dógún aṣọ àpẹẹlẹ tó tún wà fún ní ìjẹjọ àwọn ń bọ̀rọ̀ bọ̀ ń pa mẹ́sàlá ìrun kíkí ń bẹ̀ anúṣà sáà jẹ́ àti sahih bal fi sahihayn min hadith abi hurayrata radiyallahu anhu abúlé wọn sàṣà ọkọ̀ lọ́wọ́ àjọkan anábì wá ní hmm, masjidi hada mọ́sálásí mi tẹ́ ń wé yìí sọ̀láàtò fi masjidi hada kéèyàn bá kírun kan mọ́sálásí mi khayrun min alfi salatin kìí sẹgbẹ́ one thousand rún fi máa sì wá tí yóò bá kí mọ́sálásí mi illa al-masjid al-haram àfi mọ́sálásí Mákà nìkan. tọ́yì àtijọ́ yẹ wà wípé àti náà fílà o àti wọn yẹn o lọ̀rọ̀ ìkóró á kílẹ̀ lé ìdáadáa níjẹjọ́ ṣùgbọ́n lónìí ibi tá a ti gbé ni wípé sáwọn obìnrin náà kó ní ọ̀rọ̀ yẹn nítorí pé kí ni asinu pẹ̀lú àwọn obìnrin afọ ti ń sọ̀rọ̀ nípa obì òkìrun ọkọ̀ okirun ẹ gbọ́dọ̀ fi àyà kan tí mẹ́sọ́tù nóòrù kí ni àyà náà sọ̀sán sọ wípé fi buyutin fi buyutin àwọn alẹ́ kan bẹ̀tẹ̀mí ọlọ́run bá yọnu sí lórí òun náà mi òun náà ní mọ́sálásí adìrẹ àǹtúfà ọlọ́run ní mo ti yọ̀ǹda fún yín tẹ́ ẹ bá ti ń àbí ẹ̀ ń lọ rèé ṣe ń tí wòmí ọlọ́run bá ń bẹ̀ ẹ sọ fẹ́ni tó bá lẹ́ẹ̀ṣẹ́ ń ṣe bá ń wípé no ọlọ́run yọ̀ǹda fún wa àìmọye churches èmi ọ̀mọ tí sà mùsùlùmí bá wàláhi wàlá professor wọn ti ní ọjọ́ tí wọ́n wà àtúnlé ọlọ́run ṣe lọ́nà tiwọn wọ́n wà á fi àwọn dírẹ́fà àwọn sínú ọkọ̀ ó kálukú ọ̀wà wọ kánfàsì pẹ̀lú short maker ìjọ ọ̀túnlé ọlọ́run ṣe nu prof ni ọ̀wà mú kiri ni ọmọ ọmọ ọ̀bùnú chọ́ọ̀chì wọn ní ọmọ tó àga wọn ń ṣe ní wínà tí ń bẹ́ bá sọ̀rọ̀ o tún lè pé wọn ní ilé ìrùn náà bá a bá láfẹ́ nìyẹn kan tó mọ́sára ṣíṣe ebi sáàrí ọ̀gá ìgbìlẹ̀ ẹ̀ tó ṣe bàbá wa kan bẹ̀rẹ̀ mẹ́tọ̀rọ̀ rẹ̀ dàrú ìwò ní aka ọlọ́run wà torí wọ́n dàrú pẹ̀lú wẹ̀ bàbá ìwà kọ́mọ́sára sí ní bàbá yìí náà ni ó wọ́n wá wà mẹ́ka wọ́n ń sálùwà lálọ́ ní kọ́lù bá wọlé olùkọ́lù dàdà ní sábà rájì èmi ní ìgbàdá ní mọ́sálásí mo ń gbóòrè kí ló dé bọ́ọ̀bù ní ọ̀dọ̀ ìmáàmù lójó máa ní kí n sọ fún yín wọ́n rí àwọn fòlò fún bọ́ọ̀bù bo bọ́ọ̀bù èlò bọ́ọ̀bù tọ̀wọ́dẹ náírà tí ọ̀dọ̀ ìmáàmù lójó ọ̀sọ fún mi bọ̀bọ̀lá sáà sáà rárá nìkan nígbà bàbá wọn adélé padà wọ́n wá rí àwọn kẹtẹ́ ń sálọ̀ àmọ́sálásí níjọ́ kan náà lọ́wọ́ wọ́n wá sọ̀rọ̀ àwọn pé ọ̀ ọ̀ ṣe ń kọ́ mọ́lá síyàn síbẹ̀ náà fẹ́ràn ni kọ́ mọ́ tọ́jú rẹ tẹ ẹ mọ́ balẹ̀ lórí lẹ́bí bẹ̀rẹ̀ sí pé gbọmọ rẹ̀ jọ etí wẹ́rẹ̀ wọn ní méjì ọ̀dà kílẹ̀ fi ilé mi báyìí báyìí tí mi báyìí báyìí tọ́jọ́ four flat kò sí inú orúkọ mi máa wọ kì í sí ní tẹ́ẹ̀pì mọ́ mo ti fi sọrí mọ́sálásí ìtẹ́ bá ti ń gbà lọ́dọ̀ ọdún ẹ̀ tọ́jú mọ́sálásí bàbá yẹ kúrìsì yìí o kọ́dà àjọ máa kéré ìdì níbí kọ́lọ̀ bá ń jogún àtúbọ̀tán dáadáa fún wọn nǹkan ìdákọ̀ wọn ala kulli hal ilé ọlọ́run ọlọ́run ní mo mo yọ̀ǹda fún yín jàmá ẹ̀sọ́ mọ́sálásí márùn níbàdàn yìí tá a lè sọ pé mọ́sálásí márùn wo pòfẹ́sọ̀ márùn kírun bẹ̀ tó yá jẹ́ pẹ̀lú wa máa ń bẹ̀rẹ̀ mọ́sálásí lóṣooṣù pé a ti ẹ̀jẹ̀ amúláàrin ara wa káwa máa tún sí tó sì jẹ́ pẹ́lì kò ní í ṣe bẹ́ẹ̀ àfikọ́nà wọn palẹ́ níláyé àtàlìkẹ́ àmẹ́ fi buyuti Allah, àwọn ilé ìlọ́lọ́lọ́ yọ̀ǹda tí a bá bá ìgbàlẹ̀ ẹ̀bì kan lọ́wọ́ rẹ̀ tó ló fi wójú rí ọlọ́run nǹkan míì ni ó so mọ́ tí èròjú rí ọlọ́run wọ́n sáré pé ìgbàlẹ̀ ọ́fíìsì nígbà alhamdulillah kòkó àlàálì nìyẹn kòkó ọbẹ̀ àlàálì nǹkan míì tó so mọ́ tí mú àjẹ́ àmúyàwó àtọmọ́ wá ìnilára tó ẹsẹ̀ wọ̀ ṣùgbọ́n mo gbà kékeré mo fẹ́ rí ọlọ́run wà yúkẹ́rọ̀ fi yásmù ọlọ́run ní ọkọ̀ mi máa dá mbẹ́ yusuf bíkùnàwó fi àbìlùkùdùkù wà àṣọl àwọn wọn náà máa wá máa ṣàfọ̀mọ́ ẹ̀mí ọlọ́run ọba mbẹ́ tọ̀sán talẹ́ rìjẹ́lùn sí túmọ̀ rẹ̀ ní àwọn èèyàn kan tó a sọ wípé ismu jíǹsì jámídì nìyẹn tí ó máa jẹ́ pé mọ̀fúnmù tá a rí mọ̀fúnmù lákọ̀bù àwọn èèyàn kan tó a sọ́pọ̀ àwọn èèyàn kan ó kọkùn inú ó kó mi inú ṣùgbọ́n mọ̀ fún mọ̀lákọ́bí usul wọn èfi sẹ́rì ṣùgbọ́n a ní mọ̀ fún mustifa ìròyìn fáwọn èèyàn kan arú àwọn èèyàn wọn àti ẹnudùkú rí yàlá tí èsè ònùfíyà ajẹ́ wípé ọ̀rọ̀ kejì làwà mú mọ̀ fún mọ̀lákọ́bí ní gèsè lákọ́bí rìjálù ẹni tí ó máa ṣàfọ̀mọ́nú mọ́ṣáláṣí àwọn ọkùnrin ni ẹni tí ó níròyìn rùjù líyàlá kèésì àwọn obìnrin wọn máa wọ́n mọ́sálásí ìpìlẹ̀ gẹ́gẹ́ nu kí lè rí wàtà àfitúbẹ̀ jẹ́ àfi sahih ìdàmú muslim hadith salim ibn abdullah ibn umar radiyallahu ta'ala anhu ardahuma ọmọ sàbẹ̀rẹ̀ lọ́sàn méjèèjì salimu ọmọ tíyàwó ẹnì kọ̀ọ̀kan ní tó bá gba ìyọ̀ǹda lórí ọkọ rẹ̀ pé ah, mo sì bẹ́ẹ̀ mọ́ fẹ́ lọ kírun mọ́sálásí fálà yẹ̀mùnà ruha kọ́kọ́ rẹ̀ ọmọkọ̀ fún láti lọ mọ́sálásí o kọ́kọ́ rẹ̀ mọ́sálásí o kọ́mọkọ̀ fún láti lọ mọ́sálásí tọ́yì ajẹ́ pé tí ànábì bá ń sọ pé ìpìlẹ̀ fòbí òní pé yọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó lọ mọ́sálásí àṣé tọ́lọ́ máa ń sọ wípé àwọn tí ó máa fóun tọ̀sán tó kú mọ́sásí gbogbo ìgbà àwọn ọkùnrin ni àwọn ọkùnrin òníyàn ní mọ́sálásí ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n gba ìwáyà kan sàsálàm wípé wọ́n ń sọ̀rọ̀ pàǹtí sàsálàm wípé ẹ sì wo kúnnà nisa'ul mu'minin kúnnà nisa'ul mu'minin ẹ máa wà àwọn obìnrin mọ̀mìnì nígbà yá nàbí yẹ̀ṣùhádínà mọ́sàlá sálám sọ̀látà alfajir wọ́n wá máa ń kírun àṣùbá lẹ́yìn annabi sallallahu alaihi wasallam wàyẹ̀rùjìnà hínà yẹ̀kùdínà sọ̀lá wọ́n sì máa ń padà ìlàbùtìhìn wọ́n máa ń padà lọ sílé wọn nígbàtí wọ́n bá kírun àṣùbá tẹ̀lé sàlám wala ya'rifuhunna ahadun min al-ghalas òòrùn ti máa ń kùn lẹ́yìn ìgbà tó pàjáde ti là táàmì ìṣòdì kí àṣùbá tán ìmọ̀ kọ́fà àwọn obìnrin táwọn kẹ̀kẹ́ sí ìdá wọn mọ̀tí mi padà lé wọn tẹ́yì àríkàwọ̀ obìnrin wọn mọ́sálásí ṣùgbọ́n àmìlẹ́bì ní kí wọ́n máa gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ wọn ṣáájú ojú wọn máa wá síbò sí mọ́sálásí nínú ìwáyà mi hapsa sọ wípé látẹ̀mnáwù ìmọ̀ Allah masajid Allah ẹ̀yin àwọn ẹlẹ́yà yìí fáwọn ẹrúbìnrin ọlọ́run yìí tí wọ́n bá fẹ́ wọ́n mọ́sálásí o ẹ má kọ̀ fún ẹ̀kọ́ pé kó ọ̀sẹ̀ wá kí mọ́sálásí ẹ má kọ̀ fún wọn o tọ́yì ṣùgbọ́n tá a bá ní obìnrin lè wá mọ́sálásí ànábì wá ní ṣùgbọ́n kó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ìyọ̀ǹda yìí ṣe dandan ní fọ́kọ tíyàwó ẹ̀ bá ti ní ìyọ̀ǹda fún mi kí lọ́mọ́sá ọ̀dà fọ́ ìyàwó rẹ̀ àbí kèsì dandan àwọn àfáàfin mọ̀ wa lórí eléyìí àwọn apá kan ní kèsì dandan fọkùnrin wọn ni amúrù tánà bí fi àṣẹ tánà bí fi yẹn lè mọ́dìbì ni àṣẹ fẹ́ bẹ́ẹ̀ nítorí kíni wọ́n náà lẹ́rí wọ́n kílẹ̀ rí wọ́n ní kóbi ó gbélé kó faramọ́kọ rẹ̀ mulazamatu alizawjiha wajibun alayha dandan ni fún kó ní ìwà kí ló mọ́sálásí ẹ̀sẹ̀ dandan bó wá ní kí wọ́n yọ̀ǹda fún ó sì jẹ́ bá jẹ́ pé dandan ni kí wọ́n yọ̀ǹda fún kí ni ìyọ̀ǹda tó wá nítumọ̀ mo fi hàn pé tí máa sọ fọkọ mi pé mọ̀ lọ́mọ́sálásí kọ̀ gbọ́dọ̀ sọ pé ngbọ̀rọ̀ lọ kí máa ń ṣe àrùsọ fún sí. ìmáàmù wa níwáwí wọ́n máa lọ síbẹ̀ ìmáàmù wa báyàkì wọ́n máa lọ síbẹ̀ wọ́n fi ayyada madhabu shafi'iyya ala kulli hal káwọ̀ para. àwọn afáà ni obìnrin wa tọ́ba ló ń fẹ́ lọ́mọ́sálásí dandan ni káyọ̀ ń da fún wọ́n ní kí lè rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n lè rí àwọn ni hadith abdul umar níjọ́ tí abúlé Umaru ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ nǹkan lẹ́kọ̀ọ́ nǹkan lẹ́kọ̀ọ́ nǹkan lẹ́kọ̀ọ́ ó wọ́n ní ànábì sọ fún wa o wípé ká mọ́kọ̀ fún ìyàwó wa o tí wọ́n bá náà fẹ́ wá sí mọ́sálásí wọ́n ní kílẹ̀ rí tí ẹbí sọ bẹ́ẹ̀ wọ́n náà rí sísan lọ sọ pé àbọ̀rọ̀ kọ̀ fún wa rìwáyà ní ìwá wa tí tẹ̀kìlìdù wọn bẹ̀ pé láàyẹ̀mùnẹ̀wò áhàdùkùnmùrà àtàwùbí lẹ́yìn bẹ́ẹ̀ nìkan tíyàwó rẹ̀ bá lóun fẹ́ rẹ̀ mọ́sálásí lóòrùn ọfẹ́ lọ kíṣà yìí kọ́ mọ́kọ̀ fún ìyàwó rẹ̀ láti mọ́sálásí o àwọn apákan àfàwà ni tó bá ti rí báwọn a jẹ́ wípé a fi bìlẹ́ẹ̀nì kọ̀ ìyádà rẹ̀ a wà kọ́ ìyádà mútúlákù pé bí ìyàwó rẹ̀ kọ́kọ́ bá sọ pé òfin lọ mọ́sálásí o ẹ mọ́kọ̀ fún àwọn wà á fi ẹ̀rí tó wá ń pa òru a wọ́n níbi ìbò wọ́n ní hadith ìyàwó Aisha wípé àwọn obìnrin wa máa ń kí àṣùbá pẹ̀lú sàṣàlám àṣùbá irú òun dàbí ìrùn ọ̀sán ẹbí ìrùn ọ̀sán ni ìlà àti ìlànà pọ́pọ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ lọ́sàn náà ó lè lọ ní kí ni ni ọmọ rẹ̀ bá Bilal ó ní ìrẹ̀ bàbá mi láàdẹ̀dẹ̀ àhúnnà yàhúnnà lìsọ́lá lẹ́yẹ ìyàwó tí a kí ọlọ́ mọ́sálásí ní ìwọ́yà ní wá pídù ọmọ Abdullahi ìgẹ́ló tó sọ̀rọ̀ ajẹ́gbẹ́ tààdùrù bẹ́ẹ̀ ọ̀dọ̀ ní tijọ́ wá pídù ọ̀dọ̀ ní tijọ́ nínú ẹgbà wa kan fasabahu abdullah sábà lámìyàsó bahu mithla qad abdullahi wa sọ́rọ̀ burúkú sọ́mọ yìí nínú ẹgbà wa ni fanahaza ọba fún ní ẹsẹ̀ láyà nínú ẹgbà wa ni fàdúrà sọ́dúrà ó kú àbàdàbò láyà ó ní la ilaha illallah àkúrú kọ́lá rasúlù lọ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ mọ̀ ń bá sọ pé ànábì sọ fún àpẹtíyàwó sọpọ̀ fẹ́ lọ mọ́sálásí ká má kọ̀ fún láti lọ mọ́sálásí ọwọ́ ń sọ pé ìwò nìjíyàwó lọ mọ́sálásí táwọn ẹni náà mi sọ nínú ọgbà wá mi ò ní hmm. sọ̀rọ̀ dáadáa o kọ́dà ó sọ̀rọ̀ bínú sọ bíi pé o ti ń jìnnà sí kí ọlọ́run ìwọ ọmọ bui ọ̀rọ̀ ìlágbára ṣùgbọ́n ẹjẹ́ abúmbẹ̀ díẹ̀ torí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe é rí líle àwọn sálàf lórí ẹ̀sìn ẹ̀mọ́jẹ́ á sì gbọ́ o àwọn líle kan bẹ̀ tí ọ̀bà sí kò wá ìmọ̀ kí ló sì fàtójú orí bẹ́ẹ̀ líle táwọn lè ń gbà náà torí báyé tí ń gbé ń gbà ìdàkejì làwọn ń gbé ní ìsìn àwọn wọ̀nà wọ̀nà ẹ̀ta ọ̀rọ̀ ni ń gbà náà gbogbo ayé wọ̀ rí dáadáa bàbá yọ oríṣà yọ ọ̀dọ̀ ọmọ bí èèyàn yọ ọ̀sẹ̀ ní ìsìn ayé lè mọ́mọ̀ nínú ọ̀tí ń dàrú lé náà wá àti ń dàrú jẹ́ fipọ̀ táwọn ọmọ yẹn wọn ṣùgbọ́n jọ àbàwọn kọ̀ọ̀kan ní bẹ láwùjọ kìí ṣe pé àbàwọn yẹn wọ́pọ̀ ṣùgbọ́n ayé tí a ní ìsìn ẹ rí i pé àbàwọn aburú ilọ́pọ̀ ju dáadáa lọ tó ń dáadáa ọ̀bọ̀ wá sí rẹ́jẹ́rẹ́jẹ́ yóò tún máa wá láwọn èèyàn sá ọ̀rọ̀ yóò clear bìkẹ́lẹ́ àdínà àfàládìí tọ́jọ́ wípé tí wọ́n máa ń kọ́ àmọ́ kí wọ́n lọ ẹni tó bá sì wọ́n àwọn ọ̀ràn wọn lè bẹ́kẹ̀lẹ̀ bẹ̀ sí lójú torí ń gbà náà lọ́hùn kò sí ẹni tí ń ṣe nǹkan lè ju jẹ́ ń ṣe lọ ẹ̀rù wọn gbà gan pẹ̀lú kó jẹ́ ti kàlọ́ sàṣàmù wípé tó bá dẹ̀yìn ìgbà nǹkan bá ṣẹlẹ̀ nǹkan bá ṣẹlẹ̀ yóò sá mọ ọgbà lórí kọ́ sẹ̀rẹ̀ ní sàkání wọn òòrùn líle yẹn fi wà pẹ̀lú wọn ojú kẹtùnú ojú kejì ẹ̀rù tún bà Abdullahi ibn Umar torí pé ọgbọ́ ayáyè tọ́nà sọ wípé falyahdari alladhina yukhalifuna an amri tánàbí bá pàṣẹ kan ẹni tí bá máa ń yapa àṣẹ yẹn wọ́n sọ̀rọ̀ àwọn dáadáa o bó ṣe bó ọ̀rà bléèdì ìlú ẹ̀lẹ́ra bléèdì ọ̀hún pẹ̀lú mìíràn nígbà ọ̀fọ̀rùgbọ̀n tó ti ń dán ọ̀rọ̀ fọ̀pọ̀wà á ah, mọ̀ padà sí fine boy <laughs> ilé ọ̀tún dùn subhanallah ọlọ́ni ti máa ń dọ́rú ẹ̀wọ̀ ọwọ́ ṣùgbọ́n báyìí ó tún tẹ̀ mẹ́lẹ̀ náà lè ṣe sọ́ọ̀sì òun ni àá kì í máa bá ń ṣe rìn báyìí lẹ́yìn ìgbà tí mo ti zag nítorí sọ́wọ́n ọlọ́run gbogbo ti bá ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ wọn dáadáa à ń tù sí ibà wọn fìtínà dààmú dáàbò tí wò ní mojú lè já rẹ̀ ó lè bá wọn. àwọn yóò sí ibà wọn àdáàbò nàlẹ́ tàbí ìyà tí èèyàn máa jẹ kárẹ́ ní kí kò sì ní kú lára bí ń ké ká lọlẹ̀ bí òògùn kùtù ní lọlẹ̀ irú ìyàbá kọ́ sọ̀rọ̀ dáadáa o ẹ̀rù bẹ́ǹbà bùlẹ̀ inú ilé mi wọ́n mọ̀ sọ̀rọ̀ ànẹ́rì tẹ́yì àwa ti rí ẹ̀rí wípé tóbìnrin wa bá sọ pọ́ǹfẹ́ lọ mọ́sálásí dẹ̀rẹ̀ agbọ́dọ̀ yọ̀ǹda fún mọ́jẹ̀mú wa wa ìdá àtàwọn fúrúta di ṣòwò tí àwọn mọ́jẹ̀mú bá ti pèsè àrò obìnrin ọlẹ́tọ̀ ọpọlọ mọ́sálásí alákọ̀ọ́kọ́ alátẹ̀kúnà mútàtọ̀ yíba kọ̀gbọ̀dọ̀ ló lọ́fíńdà wà látẹ̀kúnà àléyá fìyàbùn fàáhírọ̀ aṣọ tó lè máa jẹ́ kí èèyàn máa túnyẹ̀wò lẹ́ẹ̀bí tíṣẹ́ mẹ́ta kọ̀gbọ̀dọ̀ sí lọ́rùn rẹ̀ wà lázínà tún vọ́hírọ̀ bákan náà ìṣẹ́wà síta tí èrè pé àá ìmọ̀lẹ́yìí ó kọ̀gbọ̀dọ̀ sí lára rẹ̀ kọ́dà wà láà sọ́wọ́tù khalkhalin ẹgbà kọ̀bọ̀rọ̀ mọ́dún lẹ́sẹ̀ rẹ̀ kọ̀bọ̀rọ̀ mọ́dún lọ́wọ́ rẹ̀ àwọn ṣàfíyà ní ẹmẹ́tí ìtìlẹ̀kùn rẹ̀ àwọn tó fẹ́ fi ṣẹ́pù kankan lọ́dọ̀ tàwọn wọ́n ní kíni wọ́n ní wà á látẹ̀kùn náà ṣáàbàdán kò sì gbọ́dọ̀ jẹ́ ọlọ́mọge ẹlẹ́à ah, kí ó tẹ́sọ kókò ni àfẹ́sìn rẹ ni àbí ànábì ni àwọn afá wa ní kò burú tẹ́ ẹ bá ní sànàbì ni ànàbì ni wọ́n fi rán ṣùgbọ́n àwa jẹ́ alágbàwí rẹ̀ gbogbo májẹ̀mú tá a kó wáyé méjì ló pín sí nẹ́sù ń bẹ lórí àwọn kan ànàbì dáko àwọn kan ṣùgbọ́n gbà tá a wárẹ̀ nítorí bí dáko yìí ìlà ti ń bẹ lára nítorí bí fi dáko ìdí táwọn fi dáko aríbi nǹkan lè láwa lẹ ìyókù mọ́ lọ. àkọ́kọ́ hadith wa lórí pé obìnrin ọ̀gbọ́dọ̀ ló lọ́fíńdà jáde kò sì gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ló lọ́fíńdà jáde kí ni a sọ sáà sọ من حديث ابن المؤمنين وليخرجن وهن تافلات بفتح التاء وكسر الفاف كسر تافلات تافلات táwọn obìnrin bá màpọ̀ lọ mọ́sálásí wọ́n yà á lọ mọ́sálásí láì ní fìrọ́fíńdà sára bèlè pọ́kùnrin kan máa gbọ́ òórùn wọn a ṣe ìmọ̀ gbọ́ òórùn obìnrin lọ bí ṣe ń lọ muharrikun lishawati rijal in tó lè máa mú ọkọ̀ ọkùnrin fàṣí ni a jẹ́ pé tẹ́lifí bá sọ̀rọ̀ lọ́fíńdà kí lásọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹgbà òun náà mọ́kàn wá fà kí lásọ̀ ń pàṣẹ tó wá fáyìn òun náà mọ́kàn wá fà ànábì wa ní obì ọ̀pọ̀lọ̀ jáde báwọn tí tọ̀dọ̀ lóbìnrin wa ń kọ́ àwọn ṣàfihìyà wọn ni tọ́jà wọn sọ́dà ní wípé fatayat ọmọbìnrin tí ètí ìlọ́kọ mọ̀gọ́nàtò fìtínà ààyè fìtínà àwọn náà kó nú ọ̀rọ̀ tá nàbì sọ bí ó sọ máa wà náà sọ pé òun fẹ́ lọ mọ́sálásí káàsì kí ni o káyọ̀ ń dá fún un khususan sí ànábì gbogbo ìrọ̀lọ́run sí ń tòótọ́ tó bá lọ rẹ̀ jẹ́ pé ànábì sọ pómi ọ̀pọ̀lọpọ̀ àmọ́ sáà sí rárá ni wà láyìí bà bẹ́ẹ̀ hà lọ́nà wo nílùú ṣẹ̀rí àwọn gbọ́yé èyí lọ rẹ̀ bóbi lẹ́sẹ̀ dènà ilé wọn lè yàn lọ ó sì ní dàmọ́gẹ́ bóòrò sí lọlé wọn inú ọ̀pọ̀ tó fi rọrùn fáwọn kí wọ́n jẹ́ pẹ́nu fámìlì obìnrin náà ni ó ti lọ́kọ̀ọ́ kí wọ́n tó lè gbọ́rọ̀ bí wọ́n mọ́sálásí ó jìnà díẹ̀ wípé sẹ́límà o ó ti parí pólí o ẹn tó bá fẹ́ẹ́fẹ́ o báyìí máàmù ìmáàmù wà kéde báwọn ah, àwọn ẹgbẹ́ ah, Salimani náà ti náà parí ń fẹ́ lọ́dún yìí wọ́n sá wa àwọn kan náà ah, wa lọ nígbà bá tó dáyọ̀ padà ó ní ṣé ẹ wá mọ̀ pé ẹlẹ́yà ọmọge lu wa tọ́jẹ́ wípé ninety percent rẹ̀ gan yẹn pé ah, aramati lọkọ ni kí a ń bojú sí níbọ̀ kọ rẹ̀ ní òbò lójú sẹ́yìn pé lórí wọn nu níjọ́ ọgbọ́n eléyìí ti kú lórí ọgbẹ́ kí dàìfọ́sínà àti ẹ̀ǹtí ọkọ rẹ̀ kú náà ìjọ ni ẹ ti fẹ́ sísọ lójú rẹ̀ pé kí wọ́n tún wá ní wàhálà rẹ̀ báyọ̀ ebi àbú zùlẹ́kọ̀ rẹ̀ náà náà náà ló ti kọ́ọ̀sì bọ́dà ibẹ̀ tó bojú fúnà ló ti kú gbogbo bí ọba dúró lé lórí wọn ò rí sí pé bí mo ṣe nínú gbàyìn tí kò tó mi ọba lẹ bẹ́ẹ̀ náà lóbi náà sì gbọ́dọ̀ borí rẹ̀ tí ó gbogbo ara rẹ̀ látòkèdélẹ̀ wọn ò rí sí pé tó gbọ́dọ̀ ṣe ní kó múra nu kì í sọ kọ́ ní segin ní o ò ní ń paláṣẹ rẹ̀ ó clear àwọn mọ̀ àti wọ́n á rẹ̀rí wípé àwọn obìnrin lè lọ mọ́sálásí pẹ̀lú yọ̀ǹda àti rẹ̀rí pé ọkọ ọ̀gbọ́dọ̀ kọ̀ fún ẹ láti lọ mọ́sálásí àti wọ́n á rẹ̀rí pé ó kọ́ àwọn obìnrin inú ṣùgbọ́n nẹ́bí wa clear nǹkan kí ni nǹkan náà àwọn afẹ́ mọ ìpìlẹ̀ gẹ́gẹ́ níbi ọ̀rọ̀ pé tó bá ṣe mọ́sásí ànábì lóbi bá mẹ́rin ń kọ́ sí tó wá kírun ní ilé rẹ̀ yóò ní ládàá ẹyọkan tó bá wá dóbìnrin tí ń gbé mẹ́dínà tó láǹfààní tó rọ́ṣẹ́ sàṣálàm só náà tún lè lọ ọbẹ̀ àbí tó bá kírun lé ó ní déédéé ládàá tó kírun mọ́sásí àṣálàm náà tí ó ní ibi táwa ń bọ̀ nìyẹn àwọn àfáà ní yóò ní ládàá ó kírun lọ́sàsàn sàsàlám tó bá kírun yóò ọkọ̀ rẹ̀ náà kí lẹ̀ rí wa tàbátí ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí lálẹ́dì obìnrin gbé mẹ́dínà ọwá ń kírun nù lé ọkọ̀ rẹ̀ ẹ̀wá ní yóò máa gba ládàá one thousand náà bábí ṣe sọ́n náà ni ó sì máa gbà rẹ̀ à ah! ṣe ẹ̀ lẹ́rì lórí ẹ̀ alá lẹ́rì kí ni ẹ̀rí wa jẹ́ àfi sunan inda abi dawud min hadith ummi hamid asa'idiyya ummu hamidi èèyàn dáadáa lóbìnrin yẹn ọ̀rọ̀ náà sàṣàmù dọ́kan ó ní ya rasulallah inni uhibbu an usalli ma'ak in ti máa ń wù mí gbogbo ní pé kí n wá kí n lẹ́yìn wa nabi masalasi anabi ni naam qad alimtu annaki tuhibbina as-salata ma'i èmi gan mà wà láyé sọ̀rọ̀ wípé ọ̀fẹ́ ọ̀fẹ́ máa kírun lẹ́yìn mi ṣùgbọ́n sọ̀láàtùkì fi hùjúrátìkì ìwáàmì fi báyìtìkì kó o kírun yàrá ọkọ rẹ gẹ́gẹ́ khairun laki min sọ̀láàtìkì fi dárìkì kèé sẹgbẹ́ ẹ̀kọ́ ọlọ́rẹ̀ kírun níwájú ìtàlẹ́yìn wa salatik fi darik kó kí wọ́n lùtà yín khairu min salatiki fi masjidi qawmik o tún lóore fún ọdún kọ́ lọ kí mọ́sálásí àdúgbò yìí lọ wa salatik fi masjidi qawmik kó kí mọ́sálásí àdúgbò yìí khairu min salatiki fi masjidi jama'a o lóore fún ọdún kọ́ lọ rẹ̀ kí mọ́sálásí jama'a lo ba mọ́sálásí ńlá mi nínú riwaya mi fi masjidi hada lọ́ba bá ní clear ishkal kọ́dà kìí sẹgbẹ́ ẹ̀kọ́ wa tó kírun mọ́sálásí èmi ànábì gan hmm. àwọn ń bọ̀ ta ni ń pè ní umu hamidi wàláhì wàláhì nínú àwọn olówó bẹ̀rẹ̀ wa à ń bọ̀ bí àwọn afọ́nà sọ̀rọ̀ àti o tí àwọn kò bí obìnrin tó lọ́wọ́ kóbìnrin kò gbé ó má jìpù wà bí nìsí bí ẹ̀ ń million wọ́n lè dákùnmọ̀ bèrè máàmù ní o ní sí ògbé ah, ẹjọ́ ṣe it is permissible for me kí wọ́n mọ̀ observe juma pẹ̀lú yín báyìí ní friday friday kí máàmù gbọ́ tó dá àlàwọ̀ rẹ̀ à ó ní nínú ẹ má gbà báàgì yẹn ìmáàmù gangan ni mo fẹ́ fún ní envelope yẹn so check if five million naira ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, àti ẹ̀ tí ìyọ̀rẹ́ pé ọmọ wa gírun tó ti ń pé check five million rẹ̀ mọ́sálásí ogun mùsùlùmí lónìí mọ́sálásí but ah, ìjọ tẹ̀lé pa àwọn àlegbà nọ́mbà yìí nọ́mbà obìnrin olóbe owó rẹ̀ nọ́mbà rẹ̀ obìnrin tó wá bá nẹ́bí gbóbìnrin ṣe nínú kí lẹ̀ rí wa gbóbìnrin bá padà léjọ́ náà lọ́hùn fa amorot fa buniyala masjid ọba pé kílókọ rẹ̀ ọba pé àwọn malimali àsìkò wọn wípé mo fẹ́ kọ́mọ́sáìsì lè mi lọ bá kọ́ mọ́sálásí nígbà tí ó wà kọ́ fi áṣà kárì bẹ́ẹ̀ ti ha ó wá lọ kọ́ síbi tọ́jọ́ wípé kápẹ́ yàrá rẹ̀ rí ẹ̀yìn yàrá rẹ̀ lọ kọ́ sí ará àtàkà kó rẹ̀ mọ́sálásí mẹ́mbẹ̀ ó wá tún gbé jìnà sí yàrá rẹ̀. wa ma zalat tuaddi salata fiha hatta laqiyat Allah obìnrin ilẹ̀ tí wàá máa kírun ó wá ní tẹ́ ẹ bá wá bóun kọ́ mọ́sálásí ìtàn ẹ gbọ́dọ̀ fi iná bẹ́ẹ̀ ó sì bọ́ sẹ́yìn bí ó tó sóòkùn ìwọ ń gbọ́ ànábì yìí pé ah yàtọ̀ pé mo tún kí yàrá mi gan bọ́ọ̀kùn bí mọ̀lẹ́bà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo tún gbà sí pé ìtútù yìí olófin òkú fúnra rẹ o nínú tí ń gbọ́yé ìtù wá gbéra mi jìnà ọ̀wà ajé kìí tán náà bẹ̀ radiyallahu ta'ala anha wardaha ẹ wá wà nábì sallallahu alayhi wa sallam obìnrin olóbìn tójó lówó ó ní ẹjẹ máa wá mọ́sálásì ànàbí ọ̀wà lù ń tiẹ́ ń gbélé lọ wàláì lélóore fún ọ níbo lo ti wá rí àsàlà àtúntò ń ṣe fáwọn obè ṣé rí tá a bá ń ogun táwọn yìí tó lè bí àwa nú ó ní kó pẹ̀lẹ́ sí ànàbí kẹjẹwọ́ fún wa pé ustaz ó ti yẹ ìrìnà pé ah, á jẹ́ àmọ́ ni ṣé kọ̀sásì ara ẹ̀sìn ànàbí olóògùn náà pẹ̀lẹ́ ara ànàbí ṣùgbọ́n tó wọ́n ń ṣe olómi ah, náà mọ ìgbébí ẹni tí mo gbọ́ lọ́rọ̀ èmi náà ó náà jẹ́ lẹ́sẹ̀ lèmi náà padà tèmi gánfẹ́ lágbára ju ti ṣùgbọ́n ìní mánàbí nígbà tí èèyàn bẹ́ ń bì lè borí jà ń bì tó wá wà wájú àwọn obì olóbe tó ń gbé àtẹ́wà náà mi lẹ́nu ó sí láti bí ìsímẹ́dì náà àtẹ́wà náà mi lẹ́nu ó sí gbogbo ẹni tó náwó fàtà yakubu àtẹ́wà náà mi lẹ́nu ó. àwọn tó wá náà wájú ìsọ́lá nàbí lélẹ́yìí símẹ́dì náà láwàyí jẹ̀mọ́ bóun lọ́rìn yóò ṣètò tọ̀gbà ìkẹ́ àmọ́ tó bá dún wájú ọlọ́run tálẹ́bí wa ní mẹ́jọ ọlọ́run àtẹ́lẹwọ́ tó ní mo fi ń gbọ́rọ́wọ́ àwọn èèyàn àfi tí ń bàjíṣẹ́ pé lókù náà tà lónìí o kí èèyàn fẹ́ sọ a sì mọ̀ rẹ́yìn náwó náà ní àti ẹ̀ní sí kankan ìgbàn àwọn obìnrin inú ilé wọn lórí fàájú kódà ọjọ́ àmọ́dínà yóò máa gbàdédé ládàá náà àti clear ilé yàn àwọn abọ́bí mọ́sálàmì àti wá dé Mẹ́dínà o ńgbà tá a dé Mẹ́dínà a bá rí wípé Mẹ́dínà yìí wọ́n ní ẹsẹ̀ kọ́bì tó fi yàtọ̀ sí bí wọ́n níbi sáfù mẹ́ta ti ń bẹ ziyada nìyẹn tọ́ba mọ́sá sàṣàrán wọ́n lé okun ni ṣé lọ́wọ́ yìí náà ìgbìmọ̀ sá sí ayọ̀ sàṣàrán ni ṣé ogun yìí wọ́n fi kún lọ náà wọ́n ń ta ní àfikún wọ́n ní Umar àti Uthman àwa padà àwọn afọ àwa ni a sọ sọ́nà pé sọ̀látùn fi mẹ́sìdì hàdá irú kan ní mọ́sálásì ní tẹ́wọ́ yìí o kọ́ ìrún nínú alfi sọ̀látìn fi máa sì wà kìí sẹgbẹ́ one thousand ọ̀rún tí wọ́n bá lọ kí mọ́sálásì mi àti mọ́sálásì mẹ́ka ní lójú dúró lè lọ òun ní one hundred thousand ládá a ah, wàlé ànàbí ìparọ́ sallallahu alaihi wasallam kódà kò tún parọ́ fún akọ́rọ́ àpè ńlá jì kó pé mọ́sálásì tiẹ̀ ní ìlàjì ti mọ́sáàsì maka ẹ̀mí ń jìn pọ̀ one thousand one hundred thousand sí one thousand anabi wa ni mọ́sáàsì mi àwọn afa wa ni kò burú sí ń tànàbí sọ́ńdọ́ náà lọ́hùn só kó ibi tí wọ́n fi kún Niwaju inú níwájú àti tí wọ́n fi kún lẹ́yìn sókóónú àwọn apá kan àfa ní kòkóónú ah! wọ́n ní sẹ́ ẹlẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n náà àkọ́kọ́ lẹ́rìí pa pé lábọ́lọ́nà bí ń bá wa sọ làṣọ̀gbẹ́njọba sọ̀rọ̀ ẹ̀sìn ìyọ́ gbọ̀rọ̀ wáyé wàláì yọ ọgbọ̀yé ẹwà awé mọ̀ o mọ́ra tá ń sọ̀rọ̀ rẹ̀ èdè tá ń sọ̀rọ̀ rẹ̀ èdè mẹ́yì wàlẹ́ àwọn èèyàn kan gbọ̀yé tó jẹ́ pé bíi tí ẹ gbọ̀yé dé wọlé sóyìn ká ti ń ba yín sọ èbó ibi tó gbé èbó yé dé wọ́n dọ́bù rẹ̀ ní times ten. tí wọ́n bá sì léèyàn gbọ́lógàrọ̀ bí yáyé tó wá jẹ́ wípé wọ́n ní àfọ́n professorship lórí àlọ́gọ́tọ̀rọ̀ bí yá kèé sẹgbẹ́ ẹrú wọlé sóyìn kan fifty gbogbo èdè láyé pátá nítorí ọmọ adéwò ń bi èdè ẹ ń bá fi kéwù ṣe ọ̀ ń tọ̀ lẹ́yìn ni ẹ mọ bẹ kéde o ẹnìkan wà á lè rádùn rẹ àfẹnutọ́ba ló ń parí. gbogbo gírámà tẹ̀ ń wá àmọ́rí nù ìbọn ìpanu lọ́dọ̀ tíya. àwọn èkọ́ àyèkọ́ gírámà tẹ́ ìgbà sọ a sì wọ́n tí ń sọ pé ah, èbó kì í sọ̀rọ̀ yìí eléyìí làwà fi ń darí títí hùn tọ́ bá lè sọ pé ò lè sọ pé Ghana must went nǹkan burúkú ló wà àwa ní kọ́ńdà tó tún jù yìí lọ táyà mọ̀ pé ah, báyà lọ skul gan kò gbọ́dọ̀ jẹ́ must went torí pé lọ́dún èkó ìwọ̀nba ti ẹ́ ní ìwọ̀n bá ní sí ti lárúbáwá lọ́dún tó ní àlékún àlékún àlékún àlékún àlékún àlékún àlékún àlékún ala kulli hal kí la fẹ́ fàyọ wọn náà kọ́kọ́ lè fi èdè gẹ̀ẹ́sẹ̀ rí ànábì ní masjidi hada wọn ni hada ìnísùmù kíni ànísùmù ìṣàrọ̀ iṣẹ́ kíni ìnísùmù ìṣàrọ̀ máa ń ṣe tí wọ́n bá tọ́ka tí wọ́n demonstrate pé nǹkan báyìí iṣẹ́ kíni máa ń ṣe nú èdè wọ́n ní al-ishara tufidu takhsis wa ta'rif ìmọ̀ ń ṣe àpọ̀nlé kílókọ rẹ̀ fún ọ ìmọ̀ ń ṣe àpọ̀nlé ìdáyẹrí nǹkan mọ́sẹ̀sẹ̀ ń wéyìí tàbí tàríf lọ́sọ̀ pé ah, mọ́sálásí yàtọ̀ sí nǹkan mí o tẹ́lú ìbàdàn máa sọ pé àádá ẹ̀rí kan nù mọ́sálásí mi ń bàtà ìtọ̀ ọ̀rọ̀ ọ̀fọ̀ ní mọ́sídìí mọ́sálásí tèmi gangan ó tún ṣe ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ wà ní ìdọ́fà ìdọ́fà sì rètí wọn bá ṣe ìdọ́fà lóde lọ́wọ́ iṣẹ́ kíni máa ń ṣe iṣẹ́ tẹ̀sírìf ìpọnilé ajẹ́pẹ́ tá a bá ti sọ pé ìtàdé bíi náà tó kọ́ náà ń bẹ́nu rẹ̀ àpẹ̀lẹ́ dàwọ̀ àmọ́ fún anabi sàṣẹlẹ̀ ń sọ pé masjidi hada ajẹ́ wípé almasjid alẹ́dì bánà sàṣẹlẹ̀ qabla ayùfáàdùkọ̀ alhaya tatadọ́ àfù alhassanat min as-salawat fihi ìntànà bí kọ́ fún rẹ̀ gẹ́gẹ́ òun ni ìntànà bí sọ pé one thousand kìlọ̀ kọ̀rí ọmọ wọ́bẹ̀ ah, àdìrẹ́ o wọ́n ní sẹ́yìn tó lẹ́rìí mi wọ́n lẹ́rìí mi wọ́n lẹ́rìí wọ̀lẹ́ ní wọ́n ní yóò jẹ́ ìbádùn sọ̀hábà òótọ́ sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn apá kan sọ̀hábà nígbà tí kọ́dà bí ìrúbà wọn tí ẹ lè tó sáfíwájú no ibi tánà bí ti máa sáfì tánà bí oníwọ̀lọ̀ dúró sí wọ́n máa sọ fún sáà sí okun kó tó jọ ibẹ̀ bí ẹ sì wà fún sáà tí ẹ bẹ́ yẹnáfìlà ìbẹ̀rẹ̀ nẹ̀ ti máa yẹnáfìlà kí ni ìwà bá Umaru nù jẹ́ ọba nù jẹ́ tí èsì kéke à ń bọ́ bí èsì tó fún un ìmá kírun bẹ́ẹ̀ àwọn sọ̀hábà kan wọ́n gba ilé náà rí tí wọ́n bá gbọ́ yí bá wípé ìtàbí bí ìṣọ́ rẹ̀ wọ́n rí máa dábẹ̀ lọ kírun ọ̀rọ̀ kejì ni wípé ó kó ìtànàbí kọrùn sínú ó kó ìtì ẹ̀ fẹ́ wájú inú ó tún kó ìtì ẹ̀ fẹ́ sí ẹ̀yìn inú wọ́n ní sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àkọ́kọ́ tàbí wípé táàbí bá pé masjidi hada mọ́sálásì mi tẹ̀ ń wọ́yì mọ́sálásì ẹ̀ náà sì ni lọ wọ́n ní kílẹ̀ ẹ̀rí la nídìí wọ́n lè rí àwọn wípé afáwa ibn farhun wọ́n náà kàbáyì tí àwọn sí rẹ́rí ẹgbà wípé ẹnìkan wá bí imam malik lérè ìjọkan wípé abba anas rẹ̀ imam malik kí lè fẹ́ sọ sí sáfù títún bẹ́ wájú ibi tí ànábì tó ti kírun tó papòdà yìí ah, imam malik ní ara masalasi ànábì náà wọ́n tó jẹ́ ìṣọ́wọ́n wọ́n tó rúgbà sọ̀sọ̀ yí pé masjidi haza masasi tẹ́ ń wé pẹ̀lú Allah ta'ala ọlọ́run ọba ṣùgbọ́dọ̀ fúnra rẹ̀ akla rasulahu ila aina yamtad masjidu ó ti fi hàn nẹ́bí kò tó kúrò láyé ibi tí masalasi wọn fẹ́ ni ìní fi sọ pé masalasi mi ìwà ń tọ́ka haza nígbàtà wà lóbi sáà tó nìkan sọ pé eléyìí ilé ìbóse náwó lọ náà ń fẹ́ sí náà ni ni sí mọ́ màlìkì ronú sọ̀rọ̀ yìí ni àbọ̀rọ̀ yìí lórí ẹ̀ wọ́n rẹ́rì lórí rẹ̀ kí lẹ́rì tí ń rí awọ́ apàrà síbi ọ̀rọ̀ Umar nígbà tí di pé wọ́n ń kírun sáfù wájú mọ́sálásí dé bí ìtẹ́lẹ̀ wọ́n tún fẹ̀ sí síwájú wọ́n ti mímbàrí lọ síwájú àwọn sọ̀hábà tí wọ́n pa bẹ́ntì wọ́n ní àkọ́kọ́ náà àwọn ò lọ kírun bẹ́ẹ̀ sọ wípé روضة من رياض الجنة إن بين بين بيتي ومنبري روضة من رياض الجنة láàrin ilé mi sí mímbàrí àbàtà àlìjẹ́nà ni wà mímbàrí mímbàrí mi túnú àtún mìtúrọ̀ ìjẹ́nà bẹ́ẹ̀ sí wọ mímbàrí stẹ́ẹ̀pù kẹ́lí nínú stẹ́ẹ̀pù tó wọ ẹnu àlìjẹ́nà umaru wa gbé ìlú jọ ó ní ṣe mọ́ sẹ́ni ó ní ṣe òsì àmúlùmọ̀mí àwọn èèyàn kan wà kí o ní ibi tí mọ́sáàsì ti gùn wájú yìí àwọn wọ́n yẹ dára bí kọ́lá wọ́dọ̀ lórí ẹ ọwọ́ àdójúkọ wọn wípé ha àmà ara èmi tẹ́ ìwé yìí sẹ́mísọ̀ sàṣàrà mọ́ pẹ́tẹ́ pé àṣàṣà ń tún fáńdọ̀ kankan wà yìí ń dáhùn sí à àdúgbò wọn ha lẹ́wọ̀n wà sáànà màsílẹ̀ náà ha àdá ọwọ́ àná sọ̀nà kíbúlà tí a bá sì lè fa mọ́sáàsì ìgò síwájú díẹ̀ sí o ṣùgbọ́n kọ̀sàgbára àná bí òrìṣe tí ẹ jáde láyé lọ́wọ́ á ní ìsẹ̀mí tó yúrí ta ọ̀sẹ̀ alámọ̀ wà sí àtúntò mẹ́sìtì tí ìbá ṣe pé mo fetí mi kọ báyìí tẹ́lẹ̀ bí kan sọ pé àbá sì fẹ́ mẹ́sàásì sí o sọ́wọ́ ọ̀nà iwájú yìí wà lẹ́yìn bá ti fẹ̀ ṣùgbọ́n torí ohun tí mo gbọ́ tẹ́lẹ̀ bí fẹ́ ṣe yìí ihun tí mo fi kún yìí wà lẹ́yìn àbí ló fi kún fáwọn lọ́ọ̀ ó sì wá sọ nù mo fi ọlọ́run búra fún yín ìnáwó la masjidu gbogbo bí iná masalasi ànábì ni wọ́n tó dáa ilà dìlùhùlẹ́fà kódà kọ́ máa gùn lọ́bọ̀n tí ẹ gbébi tẹ́ tí máa ń gbé ìrọ́mù tọba tí ẹ bá wà Madina tí lọ Mẹ́kà dìlùhùlẹ́fà ó sì fẹ́ tó rú mọ́sálásí sí tógèètì tí wọ́n tójú bẹ́ẹ̀ lọ ó ní ìyún tí ẹ̀tún lè máa wọn dúlù fẹ́ràn pa ẹbí mẹ́rin tẹ́lẹ̀ lẹ́yìn náà wàláyé fáwọn lẹ́la masjidu masalasi ànàbí náà ni wọ́n wí tẹ́lẹ̀ la sọ̀nà á kọ́nà kọ́ máa gùn lọ́ba lọ sí sọ̀nà á kọ́mọ yamani bí kí ọ̀sọ̀ pé wàláì mọ́sálásí àmìlẹ́yìn kásì máa sọ̀rọ̀ bí kọ́dà kódókódò fún wa ọ̀rọ̀ tí sì ń sọ ìkọ̀sọ́ lásán torí ìkíni torí pé ànábì ọlọ́run ti báàkì ànábì pé sórí mẹ́rin kan bọ̀ lẹ́yìn rẹ̀ wàláì gbogbo tó bá yẹ kó o ṣe tó o ṣe kò ní sínú ọ̀rọ̀ rẹ̀ ihun tó bá yẹ kó o ṣe kó o ṣe òun làfihàn rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé kọ̀ǹdísàn kó o ṣe kọ̀hàn lójú ayé rẹ̀ àbúgbò òru rẹ̀ tó wá fẹ́jú sí láyé tí wọn wọ́n ṣe é ṣùgbọ́n mi ọlọ́wọ́ bá sáyé rẹ̀ hmm. ó ní Abubakar rọ́bí Allah tààrà rọ́ wọn ò gbogbo kọ̀ọ̀yìn jọ̀sọ́jú kọ̀ọ̀yìn lẹ́sà sálám ó kálukú ha orí mi nígbà lọ ogun tí a ń pa gbọ́ àwọn tí a orí tí a ti fẹ́ pàtó à ah, kí ni ìbára òròjú kan náà kápẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ pàtó lẹ́sà sálám náà nù ẹ̀rù ọba lẹ́sà umaru dé rọ́jà tàbí mọ́sájú ọ̀sẹ̀lẹ̀ bó ṣẹlẹ̀ ọ̀fẹ́ sí usmanu dé báyìí máa láti ẹ̀ tí ń darí jímọ̀ bọ̀ times ten ìlú àti ń darí jímọ̀ bọ̀ wọ́n ṣẹ̀ máa bọ̀ mọ́sájú pé à ń gbòòrùn wọn kírun ìlú ti fẹ̀ sí ẹyọ ìrún kẹlẹ́sì máa pè usmanu kò burú ẹ ti kankan kíkọ ọkọ̀ máa já pé ilẹ̀ kíkejì ọmọ ìjẹ́pẹ́ tí mọ̀ bá ti gorí mímbàrì tán lẹ́yìn ìfọ̀síláwù tí ràkúnmí bá sọnù èèyàn gbọ́dọ̀ mú ìbá àdọ̀rún mẹ́wàá ràkúnmí wọn máa sa yí lọ ni àrẹ́bílẹ̀ gbọ́dọ̀ mú mọ̀ọ́lù náà lè dá yí ẹ̀ sí ńgbà máa ti CBN ibi zaka ẹ wá fi dà tí bá wá tí ń tó ní dà dúkìá tí bá ń tó ní wà ní déètì wọn ni ta ló mú wá wọn láti kíkọ́ rẹ̀ padà kí ni déètì wọn ni amuwa wọn ni dùlùhíjà three wọn ni amuwa ẹni tó lòun ló ní so ti wa wọn ni òun ló ní ọlọ́run fi ààbò sí ó ti àyà wọn ni dùlùhíjà three ta wíhun ti ìdùnnú ni o ẹ̀wà kakuléètì ń tọ́ jẹ tí ìlú náà fún un wà á sanwó ntukiri ń jẹ wọ́n sì fa kúrúkú rẹ̀ lé lọ àwọn àwọn apá kaba ní ẹ ó ṣe lé pé wọ́n máa mú àdébí ni wọ́n gbọ́dọ̀ mú wọn ní tí Usman ṣe ìlọ́dà tó rọ́ yí ànábì mẹ̀dínú òjú bá ṣe ń wò kékeré náà lọ ẹ ń bára mẹ̀dínú lè sí ibi tí wọ́n fi irin dá ní mọ́sálásí ibi ìgboro olùdẹ́nu. ojú kára wọn mọ wọn dára wọn mọ ṣùgbọ́n lẹ́yìn òfin ìlú ti fẹ́ sí àwọn tó wá jẹ́ pé wọ́n ní ànábì wí ní lókùtàn bá wọn gbé mẹ̀dínà ìmáàmì yóò orin lẹ̀ náà ní débi pẹ́lú bí òní tí ò ní mú yóò mú sálọ ṣùgbọ́n ẹ máa wá ẹ máa wá ẹ máa wá ẹ a fẹ̀síwájú sí i àti tí wọ́n fẹsẹ̀ yìí sí ara musa sàṣàṣàṣàrà mi kọ́dà kọ́ máa kùnà sísọ nàá. masala wa ni àwọn àfáà ni masala tá a fẹ́ sọ ní ìsìn kò ní wípé. hali yìí ni mo gbọ́ afa àwọn àlékún àlékún àlékún àlékún tí ọmọ bá ìyẹ̀rùn tí ìyàbá kí ń bẹ̀ tẹ́yọ̀ kẹsẹ̀ déédéé one thousand àrùn kò mí hali fìlkẹ́fì hali fìlkẹ́yìfì àwòfì kam ṣé ń bi kẹ̀míyà ní àbí kẹ̀fíyà ṣé bí òun ṣe rí tọ́jọ́ mọ́ṣáláṣí ni a ti kí o ní bí one thousand láàdá ni àbí irun kẹtẹ èèyàn bá kí one thousand wọn àbá ni o bí òun ṣe gbọ́ pé ìròyìn mọ́ṣáláṣí ànábì ni ló ti kí i ni ó fi ní láàdá one thousand kìí ṣe pé ìrun ti kọ́fà one thousand wọ́n ní kí ni tí wọ́n tẹ̀ sọ wọ́n ní tẹ̀ sọ ní pé ẹnìkan ọwọ́ mẹ́tìlá ó sì wà gbọ́wà sí nàìjíríà kò tó lọ bó ṣe dán gbogbo wà láàánú ọ ilé ìgbàgbà wọn sáà ti rẹ gàgà lọ́ba sùn gbogbo àwọn ẹni tí kúrò lóòótọ́ ẹni ẹnìkan kò jù ọwọ́ ajípadà jọ́ kò jù ìrún márùn fún wa wà lọ́wọ́ rẹ̀ ó jẹ wákàtí márùn pẹ̀lú owó dídí ọjọ́ kan àti díẹ̀ tó sùn ìyàtọ̀ tá a fẹ́ sọ lórí lọ́ba jù sí wàlẹ̀ sálù wàlẹ̀ tó akọ́gbé sáṣà nílẹ̀ ó sì gbóngbé àti pípà pẹ̀lú ó sì kúrò lọ́ba yìí káàkiri ọ̀kan náà yìí ọwọ́ akọ́gbé mi gbé mo ní ẹ́sìrà nine one ninety-five báyìí ní ti one thousand o ní pé o ti ní extra one thousand lẹ̀ ọlọ márùn-ún padà kí ẹ o sì ní ìrànwọ́ èé ṣe òǹkà àrùn o àwọn afọ àwọn adìtẹ bá ń ṣàlàyé olè báyìí wọ́n ta aṣọ kan fún wa ọ̀pá aṣọ kan ọjọ́ twenty naira èyí ó sì lọ́pàá márùn-ún hundred wọ́n bá tún bá aṣọ kan dé wọ́n lásọ ilé ìtẹ̀wé yìí ọ̀pá kan one thousand or ọjọ́ five thousand ẹnìkan ọwọ́ adúlé ní tó jẹ́ oní hundred thousand ọ̀pá yìí èrò lẹ́fi rán wọ́n ní àfi ten thousand Only ó ní bọ́sọ̀ ìsìn wáyé tó ten thousand tó jẹ́ one hundred ten thousand yìí ó yẹ kí èèyàn one ten thousand ó lè wọlé ẹ̀ka náà torí pé ọkọ̀ fà wá one thousand ọlọ́pàá márùn ilé tọ́gbọ́n one thousand ọ̀pá márùn ilé pé aṣọ ilé ìṣẹ̀lẹ̀sì tó tọ́jú five thousand ẹnìkan náà ló lè wọlé ẹ̀kankan náà lásìkò kan náà bẹ́ẹ̀ ìṣe yọ ọmọ tó náà ẹnìkan náà ló lè ṣe kí ni o bó ti jẹ́ pé èèyàn méjì kò lè fi bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ kankan kẹlẹ́ kankan náà kọ́dà kí bẹ́ẹ̀ wọ́n jẹ́ one billion naira ah, ọ̀rọ̀ yóò fi ya ìdán mọ̀tọ́ àfàtì àdìdá ti wí fìlìkẹ́ ìfìlì láfi kan àwa ń bọ̀ bí ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ìmáàmù náwáwí náwá sọ̀rọ̀ kò ní agbára ọ̀rọ̀ sì dáàbọ̀ wọ́n ní ṣùgbọ́n o àrí ìjọni ọmọ dáàbọ̀ o liman arada yusalli fi masjid al-haram àfi masjid an-nabawi ẹ bá fẹ́ kí wọ́n sẹ́sì ànábì sallallahu alaihi wasallam munfaridan tí ọba jama òun nìkan ló fẹ́ kí àwọn náfúlàn àbí náfúlàn ló fẹ́ yàn ayàtà harrọ̀ àrọ̀ọ̀dọ̀ kọlọ̀ tàbí kó kí tó ṣe ẹ̀gbẹ́ mímbà rẹ̀ wà ìkẹ́ni ìsọ́lì máa jàmá a kápọ́ fẹ́ kí o pẹ̀lú jàmá ni fáyà tàhárọ̀ àsọ́fàlẹ̀ awwal kọ́ yà á lórí kí sáfù àkọ́kọ́ wà ìnà mìíràn fáfi ayé mẹkánì fìlì masjid tí ọba ti wá rọrùn báwọn má torí pé ọbẹ̀ lọ́rọ́ ọ̀dọ̀ ọbẹ̀ lọ́rọ́ nìkan kó fi dáadé pé wá kí n tán lójú èyí ló sì wà bá dìde tí màá lọ no ibi tó bá ti wá báyọ̀ èyàn tiẹ̀ ti ní one thousand ládà náà àìsí rí ẹ̀ tó ṣe kéde o tó bá kì í àbábá ìdẹ̀ náà bẹ́ẹ̀ ibi tá a ti dúró dúró níbi ọ̀dọ́ ni àwọn tí ọ̀wà máa wá lẹ́yìn ọ̀dún kò ní wípé ibi tí wọ́n fi kún mọ́sálásí níbo ni wọ́n fi kún dé wọ́n fi kún níwájú ẹ̀yìn ò tiẹ̀ fẹ́ẹ̀ níye ṣùgbọ́n nẹ́bì tí náà sọ́nà kíbílárì a sì rí ẹ̀rí padà pé gbogbo mọ́sálásí ni ó dé mọ́sálásí lọ́nà ni torí pé àdúrà sàlám ó ti pàpò mọ́ra rẹ̀ a sì lè sọ wípé ọlọ́run òfin hàn pé mọ́sálásí yóò sì padà pẹ̀jú bí tó ń sọ yìí lọ tó bá yẹ pé yóò padà pẹ̀jú bí tá ń sọ yìí lọ ṣùgbọ́n ládàá ò ní dé ibi tó bá rí ọ́fẹ́ dé ọlọ́run ti sọ fún àdúrà ó sọ nǹkan tí ó fi àrẹ̀ wọn ìtọ́kọ́ fún rẹ̀ gbogbo tó bá wá rí ọmọ àpọ̀ ládàá ọmọ òbí yọmọ òbí yọmọ òbí yọmọ òbí yọmọ òbí sílẹ̀ tẹ̀yì ṣùgbọ́n a rí wípé ibi tó dé ìpìlẹ̀ tí àṣàṣàm tí wọ́n kọ́ fún ara rẹ̀ nígbà ayé rẹ̀ kèé sẹgbẹ́ gbogbo ayé ikú nínú mọ́sálásí ìlọ́fà tó jẹ́ wípé àwọn àfáà sí dáadáa púpọ̀ wọ́n sì rọ ìjọba wípé wọ́n máa táwọn èèyàn máa dà wá sí rọ́ọ̀dọ̀n láàrin ilé ànábì sí nígbà rẹ̀ tí wọ́n pè ní rọ́ọ̀dọ̀n wọ́n wà mú wọ́n ta kílò kọ rẹ̀ wọ́n ta kíni bí rọ́bà báyìí wọ́n ta wọ́n wà máa bóyá bíi twenty twenty minutes wọ́n fa rẹ̀ tí wọ́n bá ti sílẹ̀ tó bá ti kún àwọn ọlọ́pàá ó kò tá sẹ́yìn. Eh, twenty àbí bóyá èèyàn bíi one hundred ọgbà two hundred ní three hundred ní wọ́n mọ ẹ̀fẹ̀ yẹn náà fílà ẹ̀fẹ̀ sàdúrà bẹ́ẹ̀ tó bá ti ń di bíi twenty minutes wọ́n tún lọ sí kíní wájú ẹ máa lọ tí wọ́n ti báwọn èèyàn tún lọ tán àbá ètí tó ń gbó sàdúrà ètí tó ń ọ̀rọ̀ náà tí wọ́n bá rí pé àṣetẹ́sí àgbọ̀n wọ́n tún ti rẹ̀ sí àbí ó tún rọ́ níbẹ̀ wọ́n sì ti sẹ́rẹ̀ bíi pé ẹnu ọ̀nà ẹ bá tó kù tó tó fẹ́ lọ yọ́sẹ̀ lọ́jọ́ ìlẹ́yìn lọ bí wọ́n ṣe ń ṣe nù kó lè bá àdé wípé torí pé náà mọ̀ wípé ọkàn kò léegbó mo gbọ́ pé eléyìí gbà ṣùgbọ́n lọ́wọ́ á dáa jù àwọn tí wọ́n máa ń ṣọ̀gùn kí ni wọ́n bá wèèyàn ràjọ ọgbọ́n kò ní ẹ̀ ìṣúlẹ̀ kan bẹ̀ sí one one thousand ọ̀pá yẹn nù inú tí ó dé lọ́pàá one thousand ah, ọ̀sẹ̀ yìí gan-an bí ṣe wá ń ọba rí pé òfin ọmọ ọ̀pọ̀ tẹ́kẹ̀ àwọn fẹ́ kó owó jáde ṣùgbọ́n kan bẹ̀rù wà láàrin kan pọ̀ mí wọ́n ti àbá nílẹ̀ yẹn fún wọ́n ní nǹkan rẹ̀ ìgbà tó kó bá fẹ́ máa wọ wọ́n báyìí lè máa rí wọ́n kí èsì wà láàkéké three fifty lo wà lẹ́ ọkàn ọkàn ẹgbẹ́ tí ọ̀pọ̀ náà tó ká sí ìta ọgbọ́n òun tiẹ̀ èèyàn ò ní wò èyí o bí ìgbà títà àkọ́kọ́ wò ní tìmọ̀ bá ibi ọ̀dọ̀ tó gbà ẹni fífi ìdá kejì ẹ ṣe ní mílíọ̀nù à fáwọn ọ̀rọ̀ ìdáwọ́ bá bá wà lájà ṣe ṣe mo ní bọ́sẹ̀ ìgbé ọ̀pọ̀ ti kò bẹ̀ wọ́n wá fi ààyè yẹn lẹ̀ ààyè ìdè láìláì nǹkan yẹn wọ́n sì kéde wọ́n wá fi lẹ̀ fásitì alákòóso àánú wa o gbogbo àwọn tá a ti débẹ̀ yìí àwọn ọ̀wọ́ ọlọ́kọ̀ọ́ bá débẹ̀ má jẹ́ kí a sọnù padà ní òkùnsáyé gbogbo ata àlàkàgbà ìsàlẹ̀ bẹ́ẹ̀ jọ kan ìsàlẹ̀ bẹ́ẹ̀ jọ kan jọ̀wọ́ ní òde bẹ́ẹ̀ lára tàlàfíà wọn láti kó sùn rẹ̀ dákun sànú wa o jẹ́ kí afọlù kan mọ́sálásí àdìgbàdì báyìí a ibi tí ànábì tó ti tẹ ayé do nígbà tí ayé ń jẹ ayé tọ́nà ọ̀yọ́nú síbi kẹ̀kẹ́ lórílẹ̀ tó ju ayé lọ ibi àbí ti sẹ̀lẹ̀ ibi táwọn ẹ̀rọ ti sẹ̀lẹ̀ ibi tí ilẹ̀ tí wọ́n ti sí gàgá rẹ̀ tó fi rínà rí òye ayé àṣìbéèrè àbúrò sọ báyìí àṣìbéèrè ti sọ rí kí ló báyìí àṣìbéèrè sọ rí wà láì ó tó lórí ilé tí èsì fọyà dàpọ̀ nínú ẹ̀ tí ó tún wá lọ tí ó máa lòdì máa bá wọn pọ̀ sún wọ́n já wò sí mẹ́wọ̀n yóò tún máa sọ lọ́kùn pé ẹ̀ta omi díẹ̀ lẹ́sìn sọ́ọ̀bù ní kókó ó gbọ́dọ̀ àwọn ìyàwó mẹ́wọ̀n àwọn olùyàrí tó ẹgbẹ́ tí wọ́n máa káàkiri ọ̀gá ẹ̀ àmọ́ tí mẹ́sà àwọn obìnrin náà yóò pẹ̀lẹ̀ pásítọ̀ yóò máa laago ó lè ní o yóò padà tọrọ owó fẹ̀yìn wọ́n iye irú wọn ti bẹ́ gbági wọn wọ́n fẹ̀ ní fifty wọ́n ti sọ́wọ́ àwọn obìnrin sí wọ́n fi wọ́n fi aṣọ wọ́n ti sọ́wọ́ pẹ́lẹ̀ yẹ́ sọ́wọ́ ẹ̀ sí o ìbàràwọ̀ mọ́ wa wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ ọjà àlájá kan ẹ̀dọ́kùnrin balẹ̀ ọlọ́run tó ti sàdúrà bẹ́ẹ̀ ìgbé ọlọ́run sàdúrà bí ó wọ́n ti rọ́ọ̀ṣì ọ̀dà gbó sọ́nà wọn ló ti gbàgbé ránṣẹ́ láti fún àbúrò mẹ́jẹ ká sì sí lẹ́yà nàìjíríà lẹ́kùn sàdọ́wà o iyì ọ̀la oore ńlá ti bẹ̀ pẹ́sẹ̀ sàmì tó bá wá dé ìyọ̀dún inṣàlá rahman àwọn sọ àwọn masáyìn yòókù tá a bá wá parí pẹ́sẹ̀ sàmì àwọn àmú masalasi Jerusalem tá a bá parí àwọn masalasi Kuba tọ́lá mẹ́rẹ̀ náà lásàdó kò sì sí masalasi tó tún mẹ́rẹ̀ rẹ̀ ń gbogbo sáyẹ́párá ti bẹ̀rẹ̀ ayé ṣùgbọ́n bí ẹ nínú ẹni tí ó wọ̀ tí ó fi sóye ìròyìn àwa tá à ń sọ káwà àtàwà tí àgbọ̀ náà wọ̀ wàlà àtọ́rọ̀ wàlà quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal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 صلوات الله وسلامه عليه ولمن بين صلى الله عليه وسلم الفضائل الكثيرة على مسجده الشريف فقد صح عن رسول الله صلى الله عليه وسلم في صحيحين من حديث ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاه في مسجد هذا خير من الف صلاه فيما سواه ان المسجد الحرام والحديث متفق عليه لكن اختلفت كلمة العلم في النساء في مشاركهن الرجال في الصلاة في مسجد رسول الله صلى الله عليه وسلم لكن أهل العلم ذهبوا إلى قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم في بيوت عدن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال فاختلفوا فيها في, في معنى الرجال فهذا لقب هل هو لقب فهذا مفهومه هل هو مفهوم لقب أو مفهوم الصفة ذهب كثير من العلم إلى أنه مفهوم لقب ومفهوم لقب لا يهتد به في الأصول ولكن الذي تقر عندنا واستدللنا بما صح صلى الله عليه وسلم من الحديث الصحاح ان هذا المفهوم انما هو مفهوم الصفه لان رسول الله صلى الله عليه وسلم بين لنا من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاه ان رسول الله صلى الله عليه وسلم امرنا ان ناذن لنسائنا اذا استاذنت امراه احدنا زوجها في الخروج الى المسجد فقال صلى الله عليه وسلم لا تمنعوا دماء الله مساجد الله وقد راينا في بعض الروايات ان بلالا ابن ابن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وارضاهما وكذلك واقد رد هذا القول على ابي عبد الله بن عمر فقال لا ندعهن قال بعضهم لا نمنعن عن الخروج الى المساجد فضرب عبد الله صدره ابنه أو وكزوا أو سبوا سبا شديدا فقال أنا أقول قال الرسول صلى الله عليه وسلم تقول لا ندعهن يمشي على المسجد ومن هنا ذهب العلم إلى أن أحدنا لو استأذنته امرأته في الخروج على المسجد لا بد له أن يأذن له ولكن اشترط العلم شروطا اشترطها نتيجة الاستقرار مما صح رسول الله صلى الله عليه وسلم جاء في الصحيح إلى مفهوم حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن النساء قالت كن نساء المؤمنين يشهدن مع الصفر صلاة الفجر ويأتين إلى بيوتهن حين يقضين الصلاة وهن تافلات بفتح التاء وكسر الفاء تافلات أي تاركات للطيب لا يتطيبن لذلك طلب العلم إذا كان التطيب محركا لشهوة الرجال لا بد من إدخال كل ما يحرك شهوة الرجال واشترطوا لأي امرأة تريد الخروج إلى المسجد أن تخرج غير متطيبة وأن تخرج غير متلبسة بثياب فاخرة وكذلك أن تخرج غير متزينة بزينة ظاهرة وكذلك تخرج غير مسمعة لصوت الخلقان لأن الله سبحانه وتعالى قناهن بذلك حتى إحداهن ألا ألا تضرب رجلها حتى يعلم ما في داخل ثوبها بالخلقان وكذلك اشترط بعض الشافعية عدم خروج الشابة لأنها مظنة الفتنة للرجال كل هذه الأمور إنما أتت نتيجة الأفكار ونتيجة الاستقراء عن مسار رسول الله صلى الله عليه وسلم لكن أن الرسول صلى الله عليه وسلم لهؤلاء النسوة ولكن هل صلاتهن خير من مشاتين المساجد نعم صلاتهن في بيوتهن خير لهن جاء هذا مصرها في المسلم ومصرا في السنن أن الرسول صلى الله عليه وسلم قال لا تمنعوا ما الله مساجد الله وبيوتهن خير لهن ولكن إذا كانت بيوتهن خيرا لهن هل مصر صلى الله عليه وسلم يعني ذلك أو بيوتهن خير من مشاركتهن الرجال في مسجد صلى الله عليه وسلم للصلوات الخمس نعم جاء عند الامام أبي داود في السنن من حديث أم حميد أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أحب أن أصلي معك فقال صلى الله عليه وسلم نعم وقد علمت أنك تحبنا الصلاة معي وصلاتك في حجرتك خير من صلاتك في دارك وصلاتك في دارك خير من صلاتك في مسجد قومي وصلاتك في مسجد قومي خير من صلاتك في مسجد جماعة وفي رواية وصلاتك في مسجد قومك خير من صلاتك في مسجد هذا وأشار صلوات الله وسلامه عليه إلى مسجده ومع ذلك المرأة فأمرت وبني لها مسجد فلما بني لها مسجد كان تصلي في هذا المسجد وكانت جعل مسجدها مظلما لم تجعل فيها نورا نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى عباد الله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 الزيادة في هذه المضاعفة فهذا اختلف العلم في هذه المسألة وذهب بعضهم إلى أن هذه الفضيلة إنما اختصت بالمسجد القديم الأساسي الذي بنى صلى الله عليه وسلم بيده واستدلوا بما جاء في قصة عمر بن الخطاب رضي الله لما وصل صلى الله عليه وسلم من لما وسع مسجد صلى الله عليه وسلم من جهة القبلة ترك بعض الصحابة الصلاة في هذه الزيادة فلما علموا بذلك ناداهم واستحثهم على أن جميع هذه البقعة إنما هي مثل رسول الله صلى الله عليه وسلم ولكن الذي عليه جمال أن هذه الزيادة من جهة القبلة ومن وراء المسجد كلها من مسجد رسول الله صلى الله عليه وسلم لذلك قرأ بذلك العلامة ابن فرحون بأنه قرأ عن طريق الإمام عن قرى الإمام مالك أنه سئل عن هذه الزيادة هل هي من مصر صلى الله عليه وسلم أم لا؟ فقال نعم هي من مصر صلى الله عليه وسلم وأن مضاعفة الوجوه للصلاة في هذه في هذا المسجد تتناول هذه الزيادة لأنه قال لعل الله سبحانه وتعالى ولعل رسوله إلى هذا المكان لذلك نادى عمر الخطاب الناس فأخبرهم أنه قد سمع أناسا أو بلغوا أن أناسا تركوا الصلاة في هذه الزيارة فقال والله لو أني سيف الإسلام يريد التوسعة لما وسعت المسجد فوالله إنه لمسجده ولا امتد إلى ذي حليفة أو لو امتد إلى صنعاء هذا الذي قاله أمير المؤمنين بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه ولكن هذه المضاعفه هل في كيف أو في كم ذهبت جمهور العلم سلفا وخلفا إلى أن هذه المضاعفة إنما في الكيف لا لا ليست في الكم لذلك تقر عندنا أن من كانت عليه فوائد بصلوات الخمس وصلى صلاة واحدة في مثل صلى الله عليه وسلم ما في هذا وإنما لا بد له أن يقضي جميع ما عليه من الصلوات عباد الله لكن عند الإمام النووي رحمه الله تعالى قول وجيه لكل من أراد أن يصلي في المسجد النبوي من أراد أن يصلي في المسجد النبوي منفردا أو نفلا فليتحرى الأساس القديم لكن من أراد أن يصلي الجماعة فليتحرى الصف الأول فإن لم يستطيع فبأي مكان من المسجد وقد ثبت له هذا الأجل وثبت له هذه المضاعفة نسأل الله الرحمن أن يوفقنا لما يحب ويرضاه وأن يجمعنا مع رسول الله صلى الله عليه وسلم ومع النبيين والصديقين والشهداء والصالحين يوم القيامة وحسن أولئك رفيقا ويحسن وسلم شفيعا لنا جميعا وهو على ذلك قدير وبإجابة جدير اللهم ربنا عز بثمر المسلمين اللهم اعز لثوى المسلمين اللهم اعز لثوى المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم ربنا احسن اعداءك واعدانا عددا واقتلهم بلدا ولا تقتل احدا اللهم ربنا من اراد بنا وبديننا وبسنة نبيك وبالتالي بسوء اللهم ربنا عظيم الفتن وجل كلا في نهره وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا انتقل لبلد المستضعفين